ṣì ń wínà bẹ́ẹ̀ ni ọlọ́run ṣì ń jọba lágbára ọlọ́run èṣù òní wínì lórí mi èṣù dẹ̀ ni wínì ní orí títí ẹ̀ náà láṣẹ Èdùmàrè ọlọ́run máa wínì ẹ̀ yé as I don build the house God win tó ti build the house Orísun estate ni mo sọ mi sàn pa ilé mi Orísun estate tó ti build ẹ̀ ọlọ́run ti wínì ẹ̀ ẹ má gbàgbé abala music video review mi ẹ o ti kẹsẹ̀ lẹ̀ mo fún yín ní owó ní kókó by Davido má lọ náà gẹrẹ mi ò ní ṣerú owó ò ní ṣerú owó mo dẹ̀ tún fún yín ní Godwin ọlọ́run máa máa win ní gbogbo ìgbà náà ni abala tí ọ̀pọ̀ tún wá súnkàn báyìí ni abala social media gist ẹ̀yin tèmi nílé nǹkan kan ṣe ti rẹ́dì hmm, arábìnrin kan ló bí ọmọ ó ṣe bí ọmọ tuntun jòjòló kò ju bí wákàtí bíi mẹ́fà sí méje lọ ó dẹ̀ gbé ọmọ yẹn ó dẹ̀ lọ tà ó tà ní eight fifty k eight hundred and fifty thousand naira ló lọ ta ọmọ òkókó tó ṣẹ̀bi tó yẹ pé kò ju bíi kò tí in fact wákàtí yẹn ò tí pẹ́ rárá ó dẹ̀ lọ ta ọmọ yẹn láì ṣe búrẹ́dì ah, láì ṣe lọ́lípọ̀pù ah, ah, láì ṣe richard káàdì eight fifty k no no e, gbogbo in fact gbogbo èèyàn ni wọ́n gbó ègé sọ̀rọ̀ pé ah ọmọ tó bínú ṣé stress tó fi gbóyún ni ó tiẹ̀ máa sọ ni àbí gbà kúnlẹ̀ ọmọ tó jẹ́ pé àwọn ẹlòmíín wá lọ́tún ló ṣe ò gbogbo ẹni tẹ̀ ń wojú olúwa fọmọ ọlọ́run máa fún yín jẹ́jẹ́ jẹ́jẹ́ o àmọ́ àwọn ẹlòmíín gbà mí wọ́n máa ń hùwà tó yẹ pé wàá kọ̀ wò pé à sí láyé iná lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ nígbà tó ṣẹ̀ bí ọmọ tóun ti ẹ̀rọ rọra tó jẹ lórí ẹ̀ jọ́ ń torí ọlọ́run wá sọ fún mi o nígbà tó tọmọ ní eight fifty k ṣó mọ nǹkan tọmọ yẹn lè dà lẹ́yìn ọ̀la ṣó mọ bóyá ààrẹ orílẹ̀-èdè ní lẹ́yìn ọ̀la jọ ṣé fẹ́ bájà orílẹ̀-èdè lẹ́yìn ọ̀la ṣé o ti ní ní ju eight fifty k lọ in fact lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti arrest bàbá ọmọ yẹn ìyá ọmọ yẹn torí wọ́n jọ mọ̀ sí ni wípé wá tó bá ti bímọ ìjà lọ tà torí owó ìlú òda ìlú òda ọmọ lọ́tún ta ọmọ tó bínú o tó ṣẹ̀ṣẹ̀ bínú tó yẹ pé kò tí pé wákàtí mẹ́fà tó ti bímọ yẹn ó dẹ̀ lọ́tà wọ́n ti arrest gbogbo wọn pátápátá àtẹ̀ntó rà nọ́ọ̀sì ẹ máa wo nílé ìwòsàn yẹn o wọ́n tún bá nọ́ọ̀sì wọ́n ti di pé òkè bá ṣe fẹ́ ṣe é o men men men àwọn tí wọ́n ń wò tí tó yẹ pé wọ́n ń gbọ́ngbà tí wọ́n make phone conversation yẹn ni wọ́n wò pé no this is so wrong All wrong totally ẹbí ọmọ láì ṣe bó gan ẹ lọ ta ọmọ ní eight fifty k ọlọ́run á máa ṣàánú wa ní <laughs> orílẹ̀-èdè nàìjíríà yìí ọlọ́run á máa ṣàánú wa o ọlọ́run á bá wa dí gbogbo kò sówó kò sówó débi pé àti ẹ̀wá ní máa ro nǹkan tá a máa ṣe máa àwọn nǹkan tí ò tọ́ rárá òun ni a máa máa ṣe lágbára ọlọ́run ọlọ́run á máa túbọ̀ máa ṣàánú wa ní orílẹ̀-èdè nàìjíríà social media gist as e hot hmm. arákùnrin kan àtàrábìnrin kan bàbá àtìyá ni wọ́n yes Akwa Ibom ló ti ṣẹlẹ̀ bàbá àtìyá ó ti wá bí ọmọkùnrin tó dàgbà ókè nítorí pé lójoojúmọ́ bàbá máa ń na ìyá ojú ọmọkùnrin yóò dẹ̀ gbá bí bàbá ẹ̀ ṣe máa ń na ìyẹ́ ẹ̀ ní gbogbo ògbà ẹni small ti báyìí ìgbárùn ní pàkà ẹni small ti báyìí kò dẹ́ ṣe gbárùn tẹ́ pé kíní o tó máa dún bí àrà tẹ́ pé ojú gan á ti wú gbogbo ètè àti àwọn èèyàn gan mọ̀ pé kí ló ṣẹlẹ̀ inú wa bí ọmọ ìbí bàbá ṣe na ìyẹ́ ẹ̀ bọ́mọ iná ṣe gbọ́wọ́ sókè na bàbá ẹ̀ ó pa bàbá yìí o ó pa bàbá yìí o nǹkan kan wọ́n pa bàbá yìí ẹ mọ̀ nígbà tó wá kóra wọn dọ́dọ̀ àwọn ọlọ́pàá tá à ń sọ yìí kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe ṣe báwo lẹ ṣe rìn bọ́ á ah, wọn ni ó máa ń na ìyá òun lójoojúmọ́ ojú òun ò dẹ́ ń gbà àwọn àti parapọ̀ pé tíyàwó bá lọ kún kọ́ ah, ọ̀rọ̀ yìí èmi ò tiẹ̀ wá mọ ẹjọ́ tí mo fẹ́ dá mi ìmọ̀ ẹjọ́ tí mo fẹ́ dá láàrin yẹn mi ìmọ̀ kò tiẹ̀ yé mi rárá nǹkan tí mo kàn ṣàmọ̀ ni pé ọmọ ti lu bàbá ẹ̀ pa torí wípé ó na ìyá ẹ̀ lójoojúmọ́ ìyá ẹ̀ náà dẹ̀ ti fẹ́ kú báyìí kọ́lọ̀ kó ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà wa ẹ̀ jọ́ ń torí tọ̀nà anyway tí bá tún sọ̀rọ̀ <laughs> tí wá ní àyìnkẹ́ ti dè sọ̀rọ̀ jù ó tún ti fẹ́ sọ̀kan mi àmọ́ bá ṣe rọ́rọ̀ yẹn nìyẹn ṣá bá ṣe rí nìyẹn. kí ló tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni lórí social media kí ló ń trend ẹ wo ẹ̀yin náà ti mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a máa ń sọ̀rọ̀ sójà o à sọ̀rọ̀ àmì o à sọ̀rọ̀ ọlọ́pàá o à sọ̀rọ̀ sáàsì o oríṣiríṣi kan là ń gbọ́ tọ́kọ̀ ń waste life tó ń ṣe bó ṣe tó èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni tó bá gúgù gan lọ lọ gúgù wa gbé jáde fẹ́ pé ah ah ìkan ní orílẹ̀-èdè nàìjíríà irú torí kọ́tà máa ń kọ́ sùkúl báyìí tó i remember when i was a soldier yes i remember when i was a soldier ọrin mẹ́rin èmi ò ṣe tó jáde lọ́lọ́ máa ń pa ńgbà ìtorí nígbà tí mo dàgbà <laughs> mo ṣe wọ́n rántí pé nígbà tí wọ́n ń kọrin orin yẹn ah, ah, ìgbà wo lèmi jẹ sójà mi ìṣe sójà rè bàbá mi ò dẹ́ ṣe sójà olórí ni bàbá mi so irọ́ ló ń pa ńgbà yẹn ókè kí ló ṣẹlẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yẹn ni ní Ìkẹjà ni ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ all right àwọn ọmọ ọ̀tá mi ìmọ̀kọ́ tó ṣe fún ọ̀gá sójà yẹn wọ́n ṣà ń fọ̀rọ̀ yẹn lọ wọ́n ṣà next thing ẹ̀mí agbára ẹ̀ẹ́dẹ́gùn wà zújú àbó ṣe máa ń ṣe wọn wọ́n dẹ̀ sọ pé kí àwọn ọmọ ọ̀tá méjì yẹn kí wọ́n máa lọ swim nínú gọ́tà kọ́ máa lọ lúwẹ̀ punishment nǹkan tí wọ́n ṣe nìyẹn sójà ní kí àwọn ọmọ ọ̀tá ẹjọ́ tó bá ti ń sọ àwọn ọmọ ọ̀tá àwọn ọmọ ọ̀tá ẹjọ́ ṣé ọmọ inú lé <laughs> everybody náà lọ ọmọ ọ̀tá kọ́ mo máa ń ronú kí nìyẹn pé àwọn ọmọ ọ̀tá ẹ̀yin ọmọ ọ̀tá ẹ má lọ rò pé àyìnkẹ́ ń sọ̀rọ̀ pé bóyá no no no no no no no not at all cause èmi máa ń fi pé ìwọ tó bá ti jí jáde láàárọ̀ nínú ilé ẹ tó bá bọ̀tà ọmọ ọ̀tá náà nìyẹn náà ẹjọ́ nítorí Ọlọ́run nílé kọ́ la máa wà á máa jáde we go comot á máa jáde síta ní báyìí wọ́n ní kí àwọn arákùnrin méjì tí wọ́n ń pè ọ̀tá wọ́n ní kí wọ́n lọ máa swim nínú gọ́tà àwọn sójà wọ́n sì mú wọn mí ìmọ̀ nǹkan tó ṣe fún wọn o wọ́n ṣàní wọn ṣẹ̀ wọ́n ní kọ́ lọ máa swim hey ẹ wá wo social media ẹ wá wo ẹ wá wo trending comment pé hey thank God man no be God wo oríṣiríṣi nǹkan ẹ mọ̀ àwọn èèyàn ti sọ ọlọ́tún ló sì pé ókè o gbogbo àwọn tọ́lọ́run gbàgbára fún yìí gbà míì wọ́n máa ń ṣagbára kọ́lọ́ má jẹ́ ká ṣagbára ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa wò ó ní ìwọ̀ntúnwọ̀nsì nǹkan tó bá tọ́ àti nǹkan tó bá yẹ òun ni kẹjẹ máa ṣe nígbà tí wọ́n wá ní káwọn ọkùnrin méjì <laughs> wọ́n máa lúwẹ̀ nínú gọ́tà báwo la ṣe fẹ́ ṣe ṣé swimming pool ni <laughs> èyí ọlọ́mọ àṣánú wa lórílẹ̀ nàìjíríà oríṣiríṣi nǹkan òun náà ni à ń fojú rí ládẹ̀ ń fi etí ko kọ́lọ́ ṣàmàṣánú wa gbogbo àwọn alágbára gbogbo ẹni tọ́lọ́ ń gbàgbára fún lágbára ẹ̀ ní ìṣìlò ẹ̀yìn náà kẹ́ ẹ bá máwọn máa ṣìlò ẹ máa kíyèsí ara torí ipò ń gbà mí ẹ mọ̀ pé ó máa ń gùnyàn ẹ máa kíyèsí ara ẹ máa gbàdúrà kọ́ lọ́run máa fún yín lẹ́mìí tẹ́ ẹ máa fi rántí tẹ́ ẹ máa fi rántí bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ kẹ́yìn náà tó dépò yẹn nǹkan táwọn èèyàn sọ lórí social media nìkan ń ṣèmi mò ń dúró sí ìbàlẹ̀ ọlọ́ mò ń sọ nǹkan tẹ́ everybody ń sọ nìyẹn. àwọn ọ̀tá tó ni kọ́ máa lúwẹ̀ẹ́ nínú gọ́tà <laughs> níkẹjà torí wọ́n ṣe sójà ìtì sọ́ẹ̀lì o ilé ti yá lónìí yẹn gbogbo ẹ̀yìn tèmi nílé ẹ má gbàgbé fún pẹ́fẹ́ gbogbo ẹ lọ sí www.youtube.com slash orisun tv www.facebook.com slash orisun tv lórí twitter àti ig àǹbẹ̀ǹbẹ̀ at orisun tv ẹ wá fẹ́ kàn sí mi náà lórí social media ẹ like page mi àyìnkẹ́ da òkújẹ́ lórí ig òun náà lọ lójú amóhùnmáwòrán ó rọra ń lọ wẹ́rẹ́díwẹ̀rẹ́ ní ti bẹ̀rẹ̀ tí kálẹ̀ bí mílíkì ẹ̀sẹ̀ ṣe rọra ń lọ ó ti yẹyìn at àyìnkẹ́ da òkújẹ́ rẹ̀ lórí twitter náà ẹ lè tẹ̀lé mi at tosin kújọ́ rẹ̀ Emitting Toto Ika Kujore Omobibini Wonder Dal Kujore as sort of fete fete small but mighty of Miliki Express ẹ bá sọ pé kódà but loaded. Màmá Jẹ̀yìn tẹ́ bá wá sọ pé ìwín ọmọ kẹfì dé ládé ìwín ọmọ tó ń gbé náà mọ́ ọ̀mọ́ràn fún yébà mo ti gbéra nìyẹn straight up ká fi ire àti ayọ̀ ká tún fi pàdé ní ọjọ́ mìíràn. lórí wo ni mo fẹ́ fún yín ká tó ara fi step down ó ti yé yín tó tún máa fi dìgbà tá tún máa fi pàdé thank God it's Friday ẹ lọ jó sí dúró pàpàpàpà dídídídídídídí báyìí tẹ́kínà yìí náà ti mọ̀ pé aláàjì tẹ́kínà sídi sábàdé sí fọyọ́ àìsí o ó ti ya ilé ti ya náà nìyẹn gbogbo ẹ̀yìn tèmi náà ẹ lọ jẹ gbádùn tẹ́kínà bẹ́ẹ̀ ni dúró láti ẹnu tẹ́kínà <laughs> àwọn ti lọ láre ni ó ga everything is a tẹ́kínà yìí ẹ lọ jẹ gbádùn dúró by tẹ́kínà ó ti dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.